olówó tí kò yí mọ́ oṣù mi àdì o èèyàn tèmi àyíndé wá sí ìhù mi ò ṣe wù ú màá ti túndé kárẹ̀ fàṣẹ ṣe mi àwọn ti isa isaka alámù mi o alias isa lexus àwọn bọ́lá mi ọmọ kò sọkọ point one màmá mi tájú bẹ́ẹ̀ lù mí o àwọn ti murphy àwọn jasper ọkọ bùnmi bẹ́bí mi sùn wí tí ó ṣeun jáìsì mi kò dúró rí wù wọ́mọ ẹ̀ lógún. Màá tọ́jú ṣáfì ọmọ Tinubu. Ọkọ lẹ́dí kọ́fíìkì ní Uni Texas ni ó. Àwòtadé cash money. Èèyàn ti jẹ́jí, èèyàn tẹ̀lé àyídé wá sí ìhùn ní oṣù. Gbogbo oríta junction, Gani Ọ̀ṣọ́, àwọn ọlákàbí, àwọn ṣẹ̀yìnlẹ̀, ọkọ láàmú tẹ̀sán. Kò gbàgbé ẹ̀rí kan àgbáyà. Dr. Latunji Ọmọ Sumanu. Hey, I'm doing olóòrìrì HB, aha, eh, ah, good, good. Oh yeah, about Adémọ́lá yìí You know, tẹ̀ HBD No, ni, happy birthday. Yeah, yeah, that's tẹ̀ long life, yeah, good, We love it, bẹ́yẹn. Ẹ celebrate wọn, ìlànà kan bẹ́ẹ̀ ni. Yeah. Ẹ máa tẹ̀lé ọ bẹ́ẹ̀ good good good happy birthday ọ̀gá bàbá ọ̀gá Bello bẹ́ẹ̀ ni ẹ ẹ bẹ́ẹ̀ni ẹ mò ń jó ijó yẹn ijó yẹn mò ń jó ẹ à ń jó à ń jó à ń jó à ń jó fún yín. Jẹ́ngbó Jẹ́ngbó àwọn ti Canada là ń celebrate wọn báyìí lọ́wọ́lọ́wọ́ ó yá ẹ̀ come on God bless you ó yá ẹ ṣe happy birthday. Guys, celebrate this Jacob, a great man. Eh? Bẹ́ẹ̀ni. Bàbá àwọn ọmọ olóríire bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, ó yá ẹ celebrate wọn, happy birthday, yes, go go on sọ̀hún, ó yá. À ń jọ́ bí o, ó yá. Ó yá, mò ń jọ́, ó yá, ọba Adémọ́lá, God bless you, jàre brọ́dà tèmi parí tèmi àmójútó bàjẹ́ bàjẹ́ ó ṣe èyí ò kọrin fún lọrin ni Àyìndé àti wá gbogbo ìtẹ́ ṣe fọ́ọ̀kà ìgbà àrí. àwọn tí ìlú mọ́ká àkùmà mi olórí ẹ̀pọ̀ tí wọ́n lé ní ikú ti rí o. ọkọ̀ wọn sí láti rùn mí ọmọ mi. gbóhùn sókè gbóhùn sókè gbóhùn sókè gbóhùn sókè gbóhùn sókè Àyìndé ọmọ gbọ́dọ̀ hàn báwo ṣe máa ń pè ní ọ̀dà sàdí ẹ̀ náà. gbogbo fifty fifty nine kìnìún. fifty nine kìnìún wọ́n ti wọ sixty. ọba foríjì àwòrán tàdé o. ikú foríjì. yes happy birthday Baba! wa ọ̀gá bello happy birthday long life sir ẹ ṣe ọ̀pọ̀lọ̀ ayé o eléyìí ò ní jẹ́ àṣemọ fún yín ti ọdún tó ń bọ̀ náà a máa jọ péjú ṣe ni ní àṣẹ Èdùmàrè àwọn ọmọ yín ò ní dín o wọn ó máa lé ni ààyè yín ò ní ṣòfò nínú ayé àwọn ọmọ yín báyìí tí àwọn ọmọ yín náà ò ní ṣòfò nínú ayé yín bẹ́ẹ̀ ni ẹ celebrate wọn ẹ celebrate ọ̀gá Bello ẹ ẹ celebrate wọn bẹ́ẹ̀ ni ẹ bàbá actor àwọn actors ló jáde àwọn products àwọn stars star tó produce stars. wọ́n jọ ẹnìkan tí mi ò fẹ́ dárúkọ star tó produce star òun la ṣe ń fi orin wọn náà ni à forin star àfi ń star lára yá. lọ́ọ̀fù ní kẹ́ fi síjọ ọ̀gá mi ló ti sáàbẹ̀. ẹ́ ọmọ wọn nílọrin àfọ̀njá ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà ẹ rí ẹ rí ẹ ó dẹ̀ pé wọ́n ní Buhari ọmọ Musa náà pé wọ́n ní Ìlọrin ni àwọn náà ṣe kí ni Buhari ọmọ Musa àwọn ìjẹ́ bá sọ pé orí ẹ ẹ gbádùn á sọ fún yín pé ara wa gò yá bẹ́ẹ̀ ni God bless you all as I celebrating him his aneko is deserve it wọ́n deserve ẹ̀ bẹ́ẹ̀ ni you know a ti dárúkọ gbogbo oríṣiríṣi àwọn èèyàn àdárúkọ wọn sínú ìdọ̀tí wọn ò sí bẹ́ẹ̀ no no no no ó yàtọ̀ sí wọn jọ̀ọ́ ẹ bàbá Adébáyọ̀ Sàlámì ó yàtọ̀ sí wọn bàbá Fẹ́mi Adébáyọ̀ Sàlámì ah bàbá àwọn stars a lè dárúkọ wọn tọ́ka mọ̀ ṣe pàṣá God bless you as you are doing that ok ẹ máa kọ happy birthday live long happy birthday live long ó yá jẹ wọn mọ ẹ máa jẹ wọn mọ ó yá live long àwọn yẹn máa lé o bẹ́ẹ̀ ni ẹ mò ń jó ẹ ok now and then they sing and then they sing. Yeah, yeah. Eh, echo, zede be fine fine baby ni fine fine baby Ah aw fine fine baby happy birthday to you sir Oga bello happy birthday to you sir happy birthday to you sir Emma máa fi happy birthday to you sir god bless you sir long life sir live long sir enjoy the fruit of your labour sir yes Emma Dagbasi ẹ ẹ máa jẹ wọn mọ́ ee ọmọ wọn dáadáa you are dancing ee you are ee ọkà ẹfẹyín sátẹgùn ẹyin ó happy birthday mi ẹ dá lọ́ọ̀fù bolẹ̀ níbí à ń sẹlẹ̀bẹ̀tì bàbá wa ọ̀gá Bello bẹ́ẹ̀ ni ẹ o ọ̀nà ọ̀jọ̀ ń gbọ́ ọ̀rẹ́ wọn ló ń kọrin fún wọn yìí àbẹ̀bí ṣé wọn náà ṣe ń gbọ́ ṣe ń gbọ́ ṣe ń gbọ́ wọ́n jọra wọn bàjẹ́ bẹ́ẹ̀ ni nǹkan díẹ̀díẹ̀ ló yàtọ̀ nú wọn a gbọ́ sórí ọ̀gá Bello rí wọ́n ti làwọn náà lọ ní a lot of trial bọ̀ nínú èní you can see ẹ wojú èkàn ẹ ṣáà máa wò wọ́n tẹ bá ti rí fọ́ṣọ yìí kẹ́ máa ṣàmì bẹ́ẹ̀ ni tẹ bá ti rí fọ́tò ọ̀gá Bello ẹ máa ṣàmì ó yà náà ẹ ò ẹ ò. <laughs> àyìndé dey sing wọ́n ń kọrin fún ọ̀rẹ́ wọn kábíyèsí o kábíyèsí o ẹ ah okay now okay now God bless you hbd sir happy birthday happy birthday ah ah ẹ̀yin tún yín mú aníkẹ́kọ̀ọ́ happy birthday ẹ̀ yín mú ẹ ṣe oyún báyìí a máa block yín dànù sí tẹ bá ti ṣe mú bákan ẹ ah, àyìndé èdè sing. náà ó yà náà ó yá ẹ fi jó celebrate wọn ẹ happy birthday sir happy birthday sir happy birthday sir ọ̀gá Bello happy birthday sir happy birthday sir ọ̀gá Bello happy birthday sir ẹ Baba Fẹ́mi happy birthday sir ṣe ń gbà ṣe ń gbà ẹ ẹ ẹ à àìdédè sing ẹ gbọ́ bílù ah best wish best wish good good good good happy birthday happy birthday happy birthday ẹ jẹ́ ajó weekend rèé bẹ́ẹ̀ ni wọn ṣáà ti bẹ̀rẹ̀ sí ń pè pàdé ká máa jókiri kán máa jókiri nàìjíríà many more years yes o oh. many more years to come ẹ ó yá ẹ fẹsẹ̀ rájọ́ náà ni bẹ́ẹ̀ ni kẹ́ ẹ celebrate wọn God bless you bẹ́ẹ̀ ṣe ń celebrate wọn náà ẹ̀yin náà máa dàgbà ẹ ò ní bá coronavirus lọ o ẹ ò ní kú lọ́mọdé o bẹ́ẹ̀ ni o a kì kì a ìyẹn ìrọ̀rùn o a yé o ìyẹn ìrọ̀rùn olúwo ṣe o wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ máa jó bó ṣe ń ṣàfihàn lóúnjẹ báyìí jíjẹ mímu ìrọ̀rùn ni ó yá bàbá Fẹ́mi ló ń ṣọjọ́ bí lónìí jíjẹ mímu ìrọ̀rùn ló dá bá dé bẹ́ẹ̀ ni ó yá ẹ má stop lọ́ọ̀fù ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njá bẹ́ẹ̀ ni Ìlọrin Àfọ̀njá bẹ́ẹ̀ ni ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njá àmóríkì wọ́n dà pé Ìlọrin olóríkì bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti bẹ́ ságbo bẹ́ẹ̀ ni wọ́n máa gbóúnjẹ dé ń bọ̀ báyìí báyìí. Ah, àwọn èèyàn ti fẹ́ sago yá ó ìyá ìrọ̀rùn wọ́n ń gbé bọ̀ jẹ́mi ìmọ̀ ìyá ìrọ̀rùn ah, ẹ́ ah, àyìnlé ó kọrin o a ti sanwó gbogbo ẹ̀ ẹ má wọrí wọ́n máa gbé dé pákéjì yín àti gbogbo ẹ̀ lẹ́ máa gbé lọlé gbogbo ẹ̀ ló wà lẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ oh àyìnlé thank you ẹ ò ní tú. Ìgbà hey. oh, happy birthday happy birthday ó yá ẹ̀yin tèmi ẹ̀yin tí bàbá ọ̀gá belò tẹ lọ́ọ̀fù wọn bíbà yẹn dá lọ́ọ̀fù bolẹ̀ fún wọn ẹ máa kọrin lọ pé happy birthday ẹ máa kọ́ bẹ́ẹ̀ long life ó yá kí bàbá yìí túbọ̀ jẹun ọmọ bẹ́ẹ̀ ni àdárúkọ wọn sínú ìdọ̀tí rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mm, a dẹ̀ ti pàdé wọn ní many many occasions bẹ́ẹ̀ ni wọn kì í ṣe oníranú wọn ń ṣe oníyẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni ní ibi tí mo ti pàdé wọn last ní Oṣòdì day two thousand and fourteen àjọ wà lórí stage fún pẹ̀lú Àyìndé báyìí ni bẹ́ẹ̀ ni lóṣòdì day yẹn two thousand and fourteen God bless you sir long life sir ìwòye ọdún mi ẹ máa lé sílẹ̀ ò ní dín ah, àyìndé oh, ọmọ balógun ah, àyìndé you dey sing. èèyàn tó máa jì ní peters ni àwọn tí kàn láti twenty ni ó ṣe ọjọ́. ẹ máa jó lọ ẹ máa jó lọ ẹ máa jó lọ ẹ máa jó lọ ẹ máa jó lọ ẹ máa jó lọ wọ́n fi ẹ̀gbẹ́dẹ́ bẹ́ẹ̀ ni jíjẹ mímí rọrùn ló bá dé igba ọdún ọdún ìṣẹ́jú kan bẹ́ẹ̀ ni ṣe àlà happy birthday sir happy birthday sir happy birthday sir happy birthday sir ọ̀gá bello happy birthday sir bàbá wa bẹ́ẹ̀ ni ẹ sir mr salami god bless you sir bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ni. Eh? Ah, man yìí dey sing too much. Oh, wọ́n kọrin fọ́rẹ̀ wọn. Ah, ẹ kú oríire tọjọ́ ìbí lónìí o. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀. Ó yá best fish. Ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi. Ẹjọ́ máa lọ bẹ́ẹ̀. Ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ẹ máa jó lọ káyìndé kan tó ṣàbò oúnjẹ oúnjẹ ń bọ̀ pákéjì tó le oúnjẹ tó tó tó ẹ má wọrí o. ẹ lè kọrin tí ẹ kiri ni ètò ọkọ̀ fọ̀gàbẹ̀ ló ń kọ́. ọkọ̀ ew oh. oh, happy birthday sir happy birthday sir happy birthday sir happy birthday sir happy birthday sir o oh, ṣé ọlọ́run o ah, ṣé ọlọ́run o ṣé ọlọ́run o ṣé ọlọ́run o ṣé ọlọ́run. You know, your favorite Kellogg cereals are made with no artificial. Yes, a ti gbọ́ orin báyìí ẹ jẹ́ a fẹ́ pẹ́ púpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká fẹ́ kí bàbá wa Adébáyọ̀ Sálámì ni Uh, Father, in Jesus' name, my daddy, my Lord, Heavenly Lord, I say thank you for this hour. Thank you for this minute. Thank you for everything you have done, for what you are going to do again. Glory, honor, adoration be unto your name in Jesus' name. Daddy, I pray, Lord, for today, for your son, Because sí bí èèyàn ṣe dàgbà tó nínú ayé yìí, ọmọ ló jẹ́ ní ọwọ́ Ọlọ́run Elédùmarè. oyin lórí ọmọ yín, bàbá tó jẹ́ bàbá àti tiwa. Ọlọ́run á gbé yín ga ṣe yín lọ́ba, nítorí pé kò ohun tẹ̀yìn Ọlọ́run kò lè ṣe. Ọlọ́run ẹ̀yin lẹ pọ́n wọn ẹ̀yin lẹ mú wọn já gbangba gbogbo ohun tó ń ní lónìí ẹ̀yin lẹ fún wọn gbogbo ohun tó ń jẹ lónìí ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n jẹ gbogbo ohun tẹ́ ti ṣe ẹ̀yin lẹ ṣe adúpẹ́ tó pé ẹ jẹ́ kí wọ́n já gbangba adúpẹ́ tó pé ẹ wà pẹ̀lú wọn adúpẹ́ tó pé ẹ jẹ́ kí wọ́n ráyé wá adúpẹ́ tó pé ẹ ṣe ohun gbogbo tí wọ́n fẹ́ fún wọn adúpẹ́ fún èyí ti ṣe fún èyí ń ṣe lọ́wọ́lọ́wọ́ fún èyí máa tún ṣe ọlọ́run a yìn yín lógo a ṣe lọ́ba ọlọ́run gba ọpẹ́ o olùwàgbà yín wá a tó gbàdúrà fún wọn ṣùgbọ́n a bẹ̀ yín fún wọn ni ọlọ́run tó dá ayé àti ọ̀run ẹ ti fún wọn ní ọdún tòní ẹ jẹ́ kí wọ́n rí ọjọ́ tòní ọlọ́run jọ jẹ́ kí wọ́n rí ọdún tó ń bọ̀ bàbá nígbà tó ń bá rí ọdún tó ń bọ̀ má jẹ́ ká wà sọnù má jẹ́ ká dín bàbá jẹ́ ká máa lé àwọn ọmọ wọn kó máa lé bàbá wa àti ọlọ́run wa má má jẹ́ kí ọdún tẹ́lẹ̀ yìí o má jò jẹ́ àṣemọ̀ fún wọn láyé o má jẹ́ ń sọmọ nù má jẹ́ kọ́ ọmọ wọn kú gbogbo ohun tó ń dùn mọ́ wọn lójú tó ń dùn mọ́ wọn nínú má jò bàjẹ́ mọ́ wọn lójú ọlọ́run ẹ ti wà pẹ̀lú wọn ẹ jẹ́ má padà lẹ́yìn wọn ọlọ́run ẹ jẹ́ túbọ̀ máa dó tì wọ́n ọlọ́run èmi ò tó gbàdúrà ṣùgbọ́n ẹ ti lò mí lónìí láti ṣèyí má má jẹ́ ń sọnù má jẹ́ kó rí mi gbà bọ̀dẹ̀ àná tí orí mi má jò gbẹ̀dànù ọlọ́run ṣàánú fún mi tó pé mo appreciate wọn wọ́n ṣọjọ́ ìbí wọn lónìí wọ́n ti ń ga wọ́n ti dàgbà Olúwa jọ̀ọ́ jẹ́ káwọn náà lè dàgbà ká lè jù wọ́n ọlọ́run mo gbàdúrà ní orúkọ Jésù àwọn náà kọ́ máa tẹ̀síwájú má jọ ń takú síbi tí wọ́n dé ní o ọlọ́run gbogbo star tó ti jáde lára wọn àwọn jẹ́ ìràwọ̀ ńlá wọ́n jẹ́ òṣùpá ńlá wọ́n jẹ́ ìmọ́lẹ̀ ńlá àwọn ìràwọ̀ oríṣiríṣi ń bẹ lábẹ́ wọn mo gbàdúrà gbogbo ń tẹ́ ẹ ti dà sí wọn lọ́wọ́ tẹ́ ẹ kó fún wọn pamọ́ ọlọ́run má jò sọnù mọ́ wọn lọ́wọ́ má jò bọ́ mọ́ wọn má jò bọ́ sọnù má jò sọnù ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ẹ ti fún wọn lọ́gbọ́n máa fún wọn sí ẹ ti fún wọn lóye máa fún wọn sí ẹ ti fún wọn ní ọgbọ́n ẹlọ́run máa fún wọn sí ẹ ti fún wọn lágbára ọlọ́run máa fún wọn sí ẹ ti fún wọn lówó ọlọ́run máa fún wọn sí ọlọ́run wà pẹ̀lú wọn ọlọ́run dì wọ́n mú èyí tẹ́ ẹ ṣe lónìí o bàbá wa ọ̀gá bello adébáyọ̀ sàlámì eléyìí ò ní jẹ́ àṣemọ́ fún yín ní àṣẹ ti èdùmàrè nínú ọlá oṣù tẹ́yìn náà wà yẹn ọlọ́run mo súre fún wọn ni mi ò mà tó súre fún wọn ọlọ́run súre fẹ́mi náà nígbà tí mo ń bá wọn dúpẹ́ lónìí tí mo sì ń gbàdúrà fún wọn má jẹ́ kó tèmi burú o mo celebrate wọn is a star father father my father my lord oh lord my god and my saviour ìràwọ̀ tí wọn ò ní wọ òkùnkùn ìràwọ̀ tí wọn ò ní wọ òkùnkùn ìràwọ̀ tí wọn ò ní wọ òkùnkùn ìràwọ̀ tí wọn ò ní wọ òkùnkùn wọn ò ní kú jálajàla wọn ò ní kú jàtijàti ọjọ́ kú wọn ò tí ì tó o wọn ò ní kú lọ́mọdé o ọmọdé náà ni wọ́n ṣe sì wà yẹn ọmọdé ni wọ́n sì wà wọ́n sì máa rí ọmọ ọmọ wọn ọmọ ọmọ ọmọ kẹrin ọlọ́run wish wọn good lónìí jẹ́ kí goodness and mercy success and favour let it be my portion as well ọlọ́run o ètí mo wí lónìí ọ̀pọ̀lọpọ̀ ló lè máa ṣe pé ẹ̀jẹ̀ àbínú sí nítorí èyí tó sọ yìí ó celebrate àwọn kan kò celebrate àwọn kan èmi ni mo mọrísì tí mo fi celebrate wọn nítorí pé wọn kò ṣe nǹkan ọ̀dọ̀tí sọ́wọ́ mi rí èmi ò sì gbọ́ burúkú nípa wọn ṣùgbọ́n mo gbọ́ sítórì wọn ní ìgbà tí àwọn èèyàn parọ́ mọ́ wọn tí wọ́n lọ nínú ìṣòro ńlá tó lọ nínú ìdààmú ńlá tó rè pa ayé ti parẹ́ tó ti ẹ̀ sọ pé ó dàbí pé káwọn lọ pokùnso níjọ́ náà lọ́hùn káwọn lọ kú nígbà tó purọ́ mọ́ wọn pé àwọn náà pa ọ̀gá wọn àbáwọn náà ṣe nǹkan kan ṣùgbọ́n lónìí wọ́n ń yọ̀ lónìí àwọn tó purọ́ mọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àfihàn wọn ni wọn ò sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti di játijàti nítorí pé bíbélì sọ pé ó lémi kò sí lẹ́yìn alábòsí kankan ó ní ẹ̀yìn olótìtọ́ nìkan náà ni ọlọ́run mo màdúgbẹ́ tẹ́ pẹ̀ wà pẹ̀lú wọn you started the job i mean the mission and the journey with him father i continue I pray lord you continue to be with him be with his family in the name of jesus christ is an hero, is an icon, my daddy and my lord. I cherish him, father my father my lord. Bàbá mi àti Ọlọ́run mi, you said the anointing that you cherish, anointing you respect, will surely work for you. Baba mi àti Ọlọ́run mi, bàbá jẹ́ kémi náà rógòlò, láyé mi kí rógòlò, kémi náà borí ogun. Mo rí àwọn nǹkan kan nínú ayé wọn ni, èyí tí wọ́n sọ won wọ́n purọ́ mọ́ wọn, wọ́n story ńlá kò lè yí àwọn ènìyàn, ṣùgbọ́n mo celebrate wọn lónìí, ẹ̀yin tẹ́ gbé wọn borí ogun, ní ìgbà náà lọ́hùn olúwa èmi náà rèé o mo celebrate wọn lọ́jọ́ tòní gbẹ́mi náà borí gbogbo ìdààmú gbẹ́mi borí gbogbo ogun gbẹ́mi borí àwọn adúnumọ́ni apúrọ́mọ́ni takoni olúwa gbẹ́mi náà borí wọn ẹ ti gbé wọn borí ogun ẹ ti jẹ́ kan àwọn ọmọ ọmọ wọn ti wà ń bẹ̀ wọ́n celebrate wọn inú wọn máa dùn gbogbo tó dùn nù yín sẹ̀ kò ní bàjẹ́ ẹ ò ní sọmọnù ọmọ yín ò ní kú lójú yín ẹ̀yin náà ẹ ti dàgbà ẹ ó dàgbà ẹ ó gbó bàbá o adébáyọ̀ sàlámì a ò tó pè yín lórúkọ a ò rí yín fín o mo kàn tọrọ fún ànáìtì tẹ́ fi ṣẹ́ ogun ní ọjọ́ tẹ́ ẹ wọn ni ọlọ́run fún èmi náà èmi náà borí ogun ẹ̀yin náà ò ní rógun mọ́ èyí tẹ́ ẹ ti rí ó ti tán ogun ayé yín parí àwọn ọmọ yín ìrọ̀rùn ni wọn ò máa jẹ nínú ìrọ̀rùn ẹ̀yin náà ò máa jẹ nínú ìrọ̀rùn ẹ ó jí èrè ọmọ ohun tẹ́ ẹ ti fẹ́ kún gbìn ẹ ó fi ayọ̀ ká gbogbo ohun tẹ́ ti sọ̀ sílẹ̀ nígbà tí gbogbo ẹ̀ bá jiná tán wọn ò ní wá yín tì í ẹ ó jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ ẹ ó jèrè ọmọ pẹ́pẹ́pẹ́ inú yín yóò dùn pẹ́pẹ́pẹ́ ọkàn yín yóò balẹ̀ pẹ́pẹ́pẹ́ so shall it be in Jesus name amen ẹ ti ẹ ṣe ẹ tẹ lọ́ọ̀fù bí mo ṣe lajú mi ẹ dẹ̀ ṣàmì ó mà ga o ẹnìkan ṣoṣo ló ṣàmì no problem ṣá ó kẹ ẹnìkan kọ́ o wọ́n mà ṣàmì mi tiẹ̀ mọ̀ in Jesus name ẹ ṣe tẹ ṣàmì ẹ̀yin tẹ celebrate wọn lónìí ẹ̀yin náà máa dàgbà ẹ máa rògòlò ẹ wojú bàbá sàlámì dáadáa ọ̀gá bello ẹ bá ti ọba sọ pé kéèyàn rògòlò wọ́n rògòlò láyé bẹ ẹ wojú wọn dáadáa ògo tó tún bí ògo ni wọ́n bọ́n ṣe wà yẹn ṣùgbọ́n mo ka sórí wọn ní ọjọ́ kan lọ́hùn ó ti very long time ago wọn ò ní mọ̀ o mo ka sórí wọn àwọn tó ń bá ṣiṣẹ́ nígbà náà lọ́hùn tó jẹ́ bí ọ̀gá wọn wọn nígbà tọ́gá náà gbogbo wọn ṣàǹkú wọn kú pẹ́pẹ́pẹ́ mẹ́rin nígbà tó yá nínú industry wọn ṣe ni wọ́n máa suspect wọn ní àwòyọ̀gá ah, belò ló pa lágbájá lágbájá so i read that story wọ́n wá sọ ńgbà yẹn pé nígbà yẹn lọ́wọ́ ó dà pé káyé parẹ́ hmm. wọ́n ní wọ́n wá sọ pé hmm, bílẹ̀ yìí ò bá wọ̀ mọ́ òun ò lọlẹ̀ míì tuntun ojú sọmọ ń dúdú gbogbo lẹ̀ ló ń mì ó wá dàbí káyé ó parẹ́ ayé ò mà ní parẹ́ o ó láwàlá ó lọlẹ̀ míì tuntun ó ní ṣùgbọ́n nígbà náà lọ wọ́n sọ́mà courage you know what a lot of people wọ́n bẹ̀rẹ̀ sí sọ játijàti ń pa wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí sọ dáadáa ayé dàbí pé ó fẹ́ parẹ́ bọ̀tà yóò parẹ́ hmm. àwọn eléyìí ní akon àwọn eléyìí gangan ni àná àbáṣẹ́dọ̀ àwọn tí àwòkọ́ṣe tó yẹ pé wọ́n lọ nínú ogun wọ́n lọ nínú ìṣòro wọ́n lọ nínú ìdààmú wọ́n lọ nínú àìríná wọ́n lọ nínú àìrílò wọ́n lọ nígbà tí ò sáṣọ wọ́n lọ nígbà tí ò tiẹ̀ sí nǹkan kan mọ́ bọ̀ tí ọlọ́run tún gbé wọn dúró lẹ́ni lẹ́ni wọ́n wá wẹ̀yìn wò ó ní ogun tó orí ni ó ní wọn kì yóò rí mọ́ so tí ẹ̀dá bá ti dúró ti ọlọ́run tó gba ọlọ́run gbọ́ ogun máa dé ní tòótọ́ ológologun máa ń jà ẹni tí ò bá ti rógun kò ní rógolo wọ́n ní tó bá sì ti dúró ti ọlọ́run wọ́n ní tòótọ́ wàá rí ògo náà lò bẹ́ẹ̀ ni àwòkọ́ṣe ni tòótọ́ mi mo mo tòótọ́ mo sọ àbórí yín burú ni ẹ má tẹ̀lé rẹ́dìrẹ́dì sí bí o kí ló tún ṣe yín ẹ ẹ fẹ́ kí ẹ má ẹ má gbèpè ń bí o à ń celebrate ọ̀gá Bello ni à ń celebrate wọn ẹ fẹ́ kí n máa sọ story lọ ó ní kẹsẹ̀tì kan báyìí tó ń ṣe ń gbà yẹn kí ẹ̀mí eré kan báyìí tó ń ṣe ń gbà yẹn ó ti pẹ́ gan ni o àwọn àti ọ̀rẹ́ wọn yìí ṣá àwọn àwọn àtọ̀rẹ́ wọn náà ni that is alúwẹ̀ ṣèbá alúwẹ̀ ọmọ ìyá aláró hmm. alúwẹ̀ ọmọ ìyá aláró nínú eré yẹn ń gbà yẹn lọ́hùn ṣé eré yẹn ṣáwọn wà nù eré yẹn náà eléyìí tẹ́ bá ti rí ìyá àwẹ̀rọ ẹ máa ráwọn náà ìyá àwẹ̀rọ náà she is very very long time ẹ bá ti rí ìyá àwẹ̀rọ a máa rí wọn nínú ó wà ní eré wọn ní Sàfúrátù ti wọ ọ̀dàlẹ̀ sórogún rẹ̀ <laughs> òun ló lọ búra èké o mi mọ ṣéjà orogún ni ṣéjà orogún ni késẹ̀tì ẹ̀ náà lọ́jọ́ ẹ̀ lọ nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí tó ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣeré tí kẹ́sẹ̀tì bẹ̀rẹ̀ sí í ṣe gino òun ló lọ búra èké o lọ́dọ̀ òrìṣà òrìṣà ìmọ̀lẹ̀ jọ̀wọ́ ayé o ó dà pé fàdéyìí náà wà ń bẹ̀ may his own rest in perfect peace jọ̀wọ́ ayé o fàdéyìí o má ṣe bínú ó dà pé wọ́n wà ń bẹ̀ ìyá àwẹ̀rọ wà ń bẹ̀ kìnìún náà nínú fíìmù yẹn náà lúkúlúkú ó wà ń bẹ̀ may also da àwọn yẹn náà kí wọ́n rest in peace ọmọ bọ́lá I kí ni irú késẹ̀tì tí wọ́n tún wá pàtó wá sí fourth sector dáìpé wọ́n fourth sector ń gbà yẹn tó ń ṣe kí lorúkọ ṣe sọ àwọn kọ́ ṣáwọn ló ṣe top secret hmm, àbí ṣẹ́lùwẹ̀ ló ṣe top secret mo ṣàrí pé wọ́n ṣàwà níjọ́ kan báyìí ọmọbọ́lá péjú ògúnmọ́lá yẹn pẹ̀lú alúwẹ̀ wọ́n wá rí ṣé kínní ni wọ́n wá rí ń jẹ́ yẹn lọ́hùn ṣé Gani Daud ni wọ́n wá rí àbí Akínolú bàbá Akínolú yìí ni wọ́n wá rí pàtó náà ṣe párẹ́sì fíìmù kan ṣá wọ́n ṣáà wá nọ́mbà wá pàtó dẹ̀ wá ń jẹ́yìn lọ́hùn wọ́n wá sí ṣọ́ọ̀bù wa wọ́n wá síbi ṣọ́ọ̀bù wa wọ́n wá gbé ó dà pé bọ̀dá bàbá lúwẹ̀ wá jókòó sí ọ́fíìsì fọ́sẹ̀kọ̀tà wọ́n wá gbé kí ló orúkọ ẹ̀ àǹtí ìyàwó wọn yìí Ògúnmọ́lá wọ́n wá gbé wọn wá síbẹ̀ yìí so are one of those people that I cherish most more more more in the industry wọn yẹn mi ò sọ pé nísìnyí ò sọ pé ní àwọn ni wọ́n wà nínú wọn yes wọ́n wà nínú wọn ṣe ní odis yẹ ah no à ń gbádùn wọn god bless you sir ẹ̀yin o hmm, láṣẹ Èdùmàrè ẹ máa gbó ẹ máa tọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ máa fọwọ́ páwú láṣẹ Èdùmàrè bàbá ẹ sì fi èrìkì ṣe kíni ẹ fi jẹ obì so I just want to show my love and appreciation today to you àbáṣe ah, sọ̀rọ̀ yín àwọn sọ́ọ̀rì tó máa ń move mi lèmi sọ yìí o káwọn èèyàn wà bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ní good side tó ní bad but àwọn story kan wà tó yẹ pé wà touching so I know little about his story I know ọ̀dọ̀ wọn jọ wọ́n jọ àwọn àwọn àti Alhaji Wasiu Ayinde wọ́n jọra wọn ní one thing àwọn èèyàn máa ń sọ pé ah ọ̀gá Bello àwọn náà try hmm, nípa wọ́n try hmm, wọ́n try. Mm wọ́n try ní pé ọlọ́run dẹ̀ ọlọ́run fi àlùbáríkà sí bẹ́ẹ̀ ni wọ́n jọra pẹ̀lú Alhaji Wasiu Ayinde nípa ẹ ti understand nǹkan tí mo sọ yẹn so wọ́n jọra nípa area ibì kan wọ́n jọra but ọlọ́run fi àlùbáríkà sí àlùbáríkà ni ó jù ní gbogbo nǹkan ṣó ti yẹ yín so àlùbáríkà wà nínú iṣẹ́ wọn gbogbo nǹkan wọn àlùbáríkà wà ń bẹ̀ gbogbo nǹkan wọn mm, ó ṣàyẹ yín àlùbáríkà ni mm, àlùbáríkà bàbá Fẹ́mi mi lè máa ka wọn nǹkan mo yẹ kí n máa kì wọ́n pẹ̀lú àwọn ọmọ wọn ni ìlú tó ń ti wá ìlọrin ni ẹ ṣáà mọ̀ wọ́n ní ìlọrin mm, ìlú wọn ó jìnnà síná ó súnmọ́ àlùjọ náà mm, níjọ́sí bẹ́ẹ̀ ni ìlú wọn ó súnmọ́ náà àmì ó jìnnà síná ó súnmọ́ ó jìnnà síná ó súnmọ́ àlùjọ náà ìlọrin àfọ̀njá mm, olè òkì ń jàre oníkan nílùú tiwọn ìlú tó ní àlùbáríkà ìlú tí ò sí ilé babaláwo kankan kò ṣépè láyé àtijọ́ nísìnyí wọ́n sọ bẹ́ẹ̀ pé smiling <laughs> <laughs> ẹrẹ́rìn <laughs> so happy birthday to you sir hmm, àṣeéṣà mọ́dún láṣẹ ìdùnmọ̀rè níwòye ọdún tó ń bọ̀ àjọ máa péjú ṣe ni a ò ní rí ogun coronavirus o nínú ilé yín kò ní wọbẹ̀ nínú ilé tèmi náà kò ní wọbẹ̀ torí pé mo celebrate yín ní ọdún tòní nínú ọdún tó ń bọ̀ ẹ̀ ò ní ṣe nínú ìkákò èmi náà mi ò ní ṣe nínú ìkákò àwọn ọmọ yìí ò ní ṣe nínú ìkákò ayọ̀ ní titi yín o ẹ̀yọ̀ kẹsì enjoy day yín ẹ̀jẹ̀ àtúbọ̀ play àyìndé sí lẹ́ẹ̀kan ẹ̀yin èèyàn ṣé ẹ̀ mọ èyí tí wọ́n tẹ̀ fi kí mo ti try mo search ẹ̀ lórí google àti lórí youtube mi ò máa rí tán tẹ̀ kí tí àyìndé ti fi kí bàbá wa adébáyọ̀ sálámì ṣé ẹ̀ ní ẹ sẹ́ẹ̀dẹ̀ sí mi ẹni tó bá ní lọ́wọ́ orin àyìndé kò fún adébáyọ̀ sálámì bàbá wa adébáyọ̀ ẹ má má bínú sáà pé mò ń pè yín ní adébáyọ̀ sálámì ọ̀gá bello ọ̀gá bello bẹ́ẹ̀ ni àwọn mi ò fẹ́ kọrin eléyìí tó sọ pé àkàìmọye bello nílọrin hmm. ó ní ìlú mi ẹ jẹ́ ká lọ kwara níbi tọ́mọdé ti ń jẹ́ bélò tágbà ń jẹ́ bélò <laughs> àwọn ọmọ <laughs> àwọn tí kí ehm, àwọn kírímìnà àwọn hmm, ẹ má sọ̀rọ̀ ẹ ó tún fi ìbàdàn kọ́ńjọ náà ẹ sì sẹ́ni mi ò máa rí orin kankan tí alhaji wàsíù àyìndé tí mo ti tẹ̀ chẹ́kẹ̀ títí láti kọ orin tí wọ́n kọ fún eh, alhaji náà níwọ̀n. ẹ kúrò ẹ kúrò ẹ kúrò ẹ jẹ́ ká kọrin àyìndé. no mi ò english lẹ tún kọ ni. Ah. èṣù ló ń sàlákà ọ̀rẹ́ kò tí ì rọra mo níbi lásọpọ̀ mi àgbà mo sọ pé kò rè ṣe ń jẹ bẹ́ẹ̀. Are you sure? Sorry. Uh, Ayola Abimbola, are you sure today is your birthday? Uh-uh you are a, a customer dáadáa ni you always come on this place ah ah ah today is your birthday are you sure okay happy birthday to you my darling sister ayọ̀ ayọ̀ọ́lá abímbọ́lá you will live long in jesus name ẹ ò ní kú lọ́mọdé orí yín ò ní gbàbọ̀dé eléyìí ò ní jẹ́ àṣemọ fún yín ẹ ó ròyìn coronavirus corona ò ní ròyìn yín o nínú àwọn tó máa dòkú ẹ ò ní pẹ̀lú wọn èmi àti yín níwòyí ọdún tó ń bọ̀ ó máa dùn jù báyìí lọ ayọ̀ yín ó máa triple the almighty God will can support you to the realm of financial breakthrough á wo ọlá àwọn èèyàn pàtàkì tẹ́ ẹ bá ṣọjọ́ ìbí lónìí tẹ́ fi sọ lórí platform pé ẹ ń ṣọjọ́ ìbí yín náà lónìí bàbá yìí náà wọ́n ní experience wọ́n ní ọlá ọlọ́run ti fún wọn lówó báyìí lọ́lá àwọn eléyìí náà mo fi wọ́n tọrọ fún yín ẹ̀yin náà máa dàgbà ẹ ò ní wọn ò ní ṣẹ́ lọ́rùn wọn èmi náà tí mo súre fún yín wọn ò ní ṣẹ́ náà lọ́rùn ẹ̀ṣẹ̀ tẹ́ bá dá tó lè má mú kéèyàn dàgbà torí ẹ̀ṣẹ̀ máa fa ikú òjijì ọlọ́run adáríjì yín ọlọ́run adáríjì mi náà wọn ò ní ṣẹ́ yín lọ́rùn sẹ́ ẹ ó dàgbà torí pé àwọn bàbá yìí náà wọ́n ti dàgbà wọ́n ti rọ́mọ wọn wọ́n sì tún dàgbà lọ́wọ́ sì tún máa tún dàgbà ẹ̀yin náà máa dàgbà ẹ tó wọn ẹ tún ju ẹ bẹ́ẹ̀ ni ẹ tó éèjì wọn ta tún àmọye éèjì tí wọ́n tó lè ní bọ̀tà mọ̀ pé wọ́n ti kọjá sixty going seventy bẹ́ẹ̀ so ẹ̀yin náà máa dàgbà mo súre fún yín lónìí ọ̀run súre fún yín o ẹ ò ní jábọ́ ẹ ò ní ṣọ̀fọ̀ ìbànújẹ́ ò ní wọlé yín wọn ò ní kọ́ rest in yín lára hmm, láṣẹ Èdùmàrè i wish you best of luck enjoy your day in jesus name tó bá jẹ́ tòótọ́ lẹ̀ ń sọ o ìbádẹ́jẹ́rẹ́ náà ni gbogbo ẹ̀yin tẹ́ bá sì ń ṣọjọ́ ìbí tá a dárúkọ yín mo dá gbàdúrà fún gbogbo ẹ̀yin náà tẹ́ jẹ́ àwọn fans mi tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ ṣe dáadáa sí wa àlàáfíà ni tiyín o ayọ̀ ni tiyín o ojú rere ni ti yín o gbogbo tẹ́ ń bèè lọ́dọ̀ ọlọ́run tó dá ayé àti ọ̀run á ṣe fún yín ohun tí ẹ kò fẹ́ ẹ ọlọ́run bá yín kọ́ lágbára Kristi ẹ ò ní sọnù àníṣe gbogbo ohun tí kò dára kò ní jẹ́ ti yín ohun tó wà ní àkókò àti sáà yìí tó dára ọlọ́run á pín fún yín á pín fún èmi náà á fún yín ní ọrẹ ọjọ́ ìbí bàbá ọ̀gá Bello ọrẹ ọjọ́ ìbí àní ọlọ́run máa fún yín testimony ọjọ́ ìbí ọlọ́run á fún yín sísítà yìí àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣọjọ́ ìbí tẹ́ wà lọ́ndà platform ẹ ẹ gbọ́ kọ́lọ́run kó ta yín lọ́rẹ ọjọ́ ìbí kí ọlọ́run kó pa yín lẹ́rìn kó má pa yín lẹ́kún kí ọlọ́run kó visit yín pẹ̀lú ìyanu kí ọlọ́run kó fún yín pàṣù tí ó máa jẹ́ kẹ́ ẹ máa rẹ́rìn ní gbogbo ìgbà kí ọlọ́run kó ṣe ìyanu tó ju ọjọ́ orí yín lọ fún yín kí ọlọ́run máa gbé yín tẹ̀síwájú kí ọlọ́run máa gbé yín ga kí ọlọ́run máa pọ́n yín lé kí ọlọ́run máa padà lẹ́yìn yín so shall it be for you guys in Jesus name ẹ ṣe gan ni tẹ́ celebrate wọn thank you thank you my dear sister thank you thank you if people tell me tí n bá wà lórí lẹ́yìn tán bá sọ fún mi tí n bá rí why not I will surely bless and I will surely appreciate and uh, say happy birthday to you yesterday I know that you said something yesterday that I should celebrate uh, Abike yesterday I'm not I didn't celebrate her you know why because she didn't celebrate I celebrate her last year year before I say happy birthday despite the she was abusing me that time she was abusing me that time tó ṣẹ̀ṣẹ̀ àbú mi kò pẹ́ mo kàn wí pé let things go and I celebrate her happy birthday at least when I celebrate my birthday after that she should celebrate, celebrate me as well she never do that so èmi náà celebrate me. that's why I couldn't me I didn't honour your words yesterday kò ṣe pé bóyá mo stubborn àbí mo hate àbí pé mo ṣe kíní kan but give love is give and take when people like àwọn tí mo ń sọ̀rọ̀ yìí ń sìn wọ́n dàgbà jù wá lọ wọn ò béèrè lọ́wọ́ mi but àwọn kan wà òun yẹn ó ń rí mi always ó dẹ̀ mọ̀ ń pa mi always ó dẹ̀ mọ̀ nǹkan tí mo tiẹ̀ go through always so if she use that also to even celebrate me there's some things that is going to die down naturally but people that don't care for you they don't honour you but they want you to honour them it's not done no no no no no it's not done respect is give and take tó o bá pọ́n mi lé màá pọ́n ẹ lé má kàn máa kẹ́ anybody má fi gàràjì kó má fi jẹ wá so àwọn bàbá yìí èèkàn ni wọ́n yes àwọn example gidi ni wọ́n so they deserve our celebration celebrate him more i appreciate him yes i appreciate him torí ànájì tá a bá respect tá a appreciate òun ló máa ń flow wá sọ́dọ̀ èèyàn bẹ́ẹ̀ ni àwọn rógun wọ́n dẹ̀ ṣẹ́gun ọlọ́run dẹ̀ ṣẹ́gun fún wọn èmi náà rí ọ̀run máa ṣẹ́ gbogbo ẹ̀ pátápátá ọ̀run ti ṣẹ́ àwọn kan ètò òkú ọ̀run máa ṣe láṣẹ wọlé that's it ẹ ṣe gan ni god bless you please continue to celebrate this uh, great man for us in jesus name god will celebrate you also god will make you happy put smile on your face a máa máa fẹ́ léyìí ṣe lọ bọ́ ká tó máa lọ ẹ jẹ́ ká tún play àyìndé ẹ àjò orin àyìndé àyìndé ń kọrin àyìndé this man dey sing forget ẹ̀gàn ni è ẹ̀gàn ni è ẹ̀gàn ni è mi ìdẹ̀wà mọ orin mi ìmèdè lọ́rin sọmọ Somebody said love is from is different from give and take. You know what? If she loved me as well, she will celebrate me. So love is different for what? No, no. Love, love, love, love is what when you give. Love develop. Like there's nothing like love. It's likeness. When you give to somebody and uh, he must give back to you. Kì í ṣe pé bóyá ìsàlẹ̀ owó àbóyá bí nǹkan tó bá fún. Give so ó máa tó bá fún Ọlọ́run bá fún wa lówó tó fún wa lọ́lá á fẹ́ ká ṣe kí ni ká return back with thanksgiving so téèyàn bá ṣe nǹkan kan fún ẹ ah mo mọ àwọn ọmọ ah ẹ kí lorúkọ bèbí yìí um, um, eh, Dorcas ó celebrate mi náà mo celebrate ẹ náà you know that is love that is i mean that is it kì í ṣe ó lè máa jẹ like like that is like likeness when you celebrate me i celebrate but ó lè máa demand rẹ mi celebration from me you are not celebrating me what for on what kí ló ṣẹlẹ̀ tó máa fi ṣe rí bẹ́ẹ̀ yẹn no àwọn kan wà tẹ́ pé they deserve it ṣé eré tí wọ́n ti wò tá a ti wò àbí story wọn tá a gbọ́ àbáwọn bọ́n ṣe ti eh, invest ayé positively ni àti gbogbo example ni wọ́n mẹ́n bàbá yìí is an example mo mọ story wọn little now i know his little story bọ́n ṣe wà yẹn i know his story wọn little ọ̀gá Bello i know yeah wọ́n bímọ púpọ̀ wọ́n níyàwó rẹpẹtẹ bọ̀ wọ́n tọ́jú ọmọ bẹ́ẹ̀ ni o mo ṣe ni wọ́n jọ kéwà àwọn àti kéwà nù their friend na pàdí náà ni wọ́n wọ́n jọ ọ̀rẹ́ ni wọ́n náà wọ́n ti jọ pẹ́ ń gbòòrò ni wọ́n jọ wà ní town ti pẹ́ long time àwọn ó ta àmà lélẹ́yìí àwọn ó ta àmọ̀ mo mọ ìyàwó wọn kan ọmọ ọmọ pẹ́là ọmọ pẹ́là ọmọ pẹ́là yẹn àti díà hmm. àwọn ọ̀gá belò hmm. ẹ gbàgbé ẹ gbàgbé story ẹ gbé story ti sẹ́gbẹ̀ ẹ celebrate wọn fún mi wọn ní love is different from like uh, give and take give and take èmi bẹ́ẹ̀ mi ṣe ń ṣèjọba tèmi ni mo sọ yẹn I no hide it for you tí bá ti ń celebrate tí mo ń ṣe dáadáa fún ẹ you must do well for me also you don't do it for me I don't do I can continue because I'm not your slave hmm. I'm, I'm not your slave ó yá ẹja gbọ́ àyìndé ẹja jó. tó bá wà lọ́mọdé tó wọ̀ mí ìyàtọ̀ tó bá tún fẹ́ mú ìyàtọ̀ àwọn lárẹ̀wájú aláyànsáyà. ẹ́. lárẹ̀wájú aláyànsáyà. ìjà kókó aláyànsáyà aláyànsáyà ìjà. ẹ̀yà kókó ẹ o àwọn bọ̀bọ̀ rèé. desse marinheiro ènìyàn. ẹ. àyìnlé ti kọrin sẹ́yìn ó yá ọmọ ọlọ́jọ́ bí ó yá dance dance away your sorrow èmi ẹ ewé ayò níbo níbo ewé ayò a máa jọ já fúnra wa ní. yé léwé kéwé o. àyìndé kí lẹ fẹ́ fi ṣe ewé ayọ̀ àtọwọ́ ọjọ́ kọjá méje ta lẹ fẹ́ fún. ẹ tẹ lọ́ọ̀fù síbẹ̀. Ah, bàbá eléwé. <laughs> ṣàjọmọ́ ṣàjọmọ́ ṣàjọmọ́ ṣàmọ́dún o. ọ̀gá Bello a máa jọ ṣàmọ́dún ni iṣẹ́ àlà. ṣàjọmọ́ ṣàjọmọ́ ṣàjọmọ́ ṣàjọmọ́ o. ṣàjọmọ ṣàjọmọ ṣàbọdún a máa jọ ṣàmọ́dún ní tọmọtọmọ towó tẹ̀mí gígùn àtàláfíà nínú ìdẹ̀ra àti bàbá nímọ́tàlá ìdẹ̀ra Fọláṣadé ṣàmọ́dún ṣàjọmọ ṣàmọ́dún ẹ tún wo ẹ rí pé èdè Ìjẹ̀bú ni Àyìndé fi ń kọrin bí ẹ wọ́n tó ń fẹ̀yìn sí kámẹ́rà. ṣàjọmọ́ it's ṣàyẹ̀sí mi o. Ere jẹbu, ọkọ̀ fà á láyé, ewọ̀ ìfà á àìfọbi tí ń súnmọ́ oríṣà. àìfọbi sọ̀sọ̀ oríṣà. oríṣà tó méjì. àtẹ́mi kí ló fẹ́ fi ṣe tí kò jẹ́ mi dé. ta lẹ fẹ́ fún ta lọ sí dáhùn ẹ̀ síbì kan ẹ dáhùn kẹsàn yẹn ẹ àìnè ti ewé tún méje ọ̀rà tó ti yé mi tó ti yé mi. ǹjẹ́ bá ti fún mi mú a máa jọ mú ni ewé tún méje ewé ayò àtẹ̀wéjú lórí rẹ̀ lé. <laughs> Thank you. God bless you all. Àyìnbó ti gbọ́ ní ẹ̀dẹ́ o. Mọ́gbọ́lá ò ti gbọ́ orí rẹ̀ Ọmọgbọ́lá ò. Ó yá máa lọ mọ́gbọ́lá ò. Ọmọgbọ́lá ò. Mọ́gbọ́lá ò ti mo ṣe ní gbèdé mi ò ẹ mo ṣe ní gbèdé. ẹ mo ṣe ní gbèdé bí ẹ nílẹ̀ yìí. àìlè sí ẹ̀ẹ́dẹ́. ẹ mo ṣe ní gbèdé bí ẹ nílẹ̀ yìí. Àyìndé ti gbé dé. Àyìndé ti gbé rí ẹ̀dẹ́ ooo. Àyìndé ti gbé rí ẹ̀dẹ́ ooo. Ẹ wo mo ṣe ní pẹ̀lẹ́ bí ẹni máa gbọ́ ọlọ́sàmì lẹ̀gbẹ̀ olóbìnrin yáyá ọlọ́sàmì lẹ̀gbẹ̀ happy birthday Auto Mayegun ó ń dá yín lówó Begin to walk gbọ́. ọlọ́sàmì lẹ́gbẹ́ kò farabalẹ̀ kò jẹun yìí. Auto <laughs> Mayegun ó ṣe màmí. síràdókè wọ́n ti gbé oge ẹtí mo ti ti gbàgbé o. tọ́lọ́rì yóò ní bá mi o bẹ́ẹ̀ ni ó máa orí ò ní pa ẹ́ ó máa kọ́là kọ́là ni àyè tó ti kọ́là yìí. ayíǹde oyin ò ní pa mí èmi akọ́là kọ́là ni. ọ̀rọ̀ ò èmi náà èmi náà máa zọ́là zọ́là ni. sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí. ìran babaláwo ló mọ orúkọ ọdún jẹ́. oníṣègùn òyìnbó ló ń sọ bí ire sọ. àwọn ni àwọn èèyàn tàbí regere lè. oníṣègùn òyìnbó ló mọ bí ire sọ ṣe. bó bá jẹ́ tèrè òní ìfújì bó bá jórin nípa fújì bó sì jẹ́lù nípa fújì. kò ségun ah. tí ó ṣe bí ilé bẹ́ẹ̀ nínú oko oh. bó bá jẹ́ tó lórí bó bá jẹ́ tèrè onífújì n lọ lórí tí ó ṣe bí àyè ọba gbogbo wọn ni. tọ́lọ́rì èmi fẹ́ o ọmọ gbọ́lá mo lórí èmi pé o bíi ti wàhálà mi. kò sí wọn àbá ń tọ́ bẹ́ẹ̀ òun ẹ̀ sí. Hmm. Thank you very much tún lè rí fọ̀ tó kọjá wàhálà tí yóò. wọ́n ní kẹ́ ẹ show love torí ọlọ́run ẹ show love ẹ show love tẹ bá rí àyìndé mi by face to face yìí sí ẹ face ẹ show love o torí ọjọ́ tí n bá gba òrùka mi ẹ jẹ́ bá show love mo lè forúka mi tí bá ti tí bá yẹ kó bá fún mi lórúka mi ò ní fẹ́ fi gbá àwọn èèyàn létí o ẹ má jẹ́ forúkọ mi ṣakọ sí yín o. kò dà sínú pépà kò sì máa tẹ̀ka lórí kó máa fèjì ọgbẹ́ bá a nù. òní kò sọ lórí tí ó ṣe bí àyíndé nílé orí o. bó bá jẹ́ tó lórí bó bá jẹ́ tó onífòyí. òun rẹ̀ ni tí ó ṣe bí àyíndé ọba gbogbo ọba gbogbo wọn ọbọrin. dín. pẹ̀lú mi ó fi dín alákàrà kí n fojú lè pẹ̀lú mi ó fi dín. pẹ̀lú mi ó fi dín alákàrà kí n fojú lè ah, ó fẹ́ jẹ́ ní ó fẹ́ jẹ́ ní èkuru ni. Ah, hey, àmì ọlọ́wọ́ ní ṣe gbogbo abí ò ṣe wù wá àyìndé ń kọrin bí o àyìndé ń kọrin ó yá yes ọlọ́run ò ní ṣe gbogbo abí ò ṣe wù wá láṣẹ Èdùmàrè gbogbo nǹkan tí ọlọ́run fún wa tó jẹ́ ohun ayọ̀ kò ní dìbànújẹ́ ní àṣẹ Èdùmàrè a ò ní kú lọ́mọdé o a ò ní nírìírí aburú láṣẹ Èdùmàrè ká bàbá wa ọ̀gábelò ẹ ti ṣọdún yìí ẹ ṣọ̀pọ̀ láyé àjọṣe ní ọdún yìí a tún máa jọ péjú ṣe ní ọdún tó ń bọ̀ ní ní àṣẹ Èdùmàrè a ò ní wẹ́nì kankan tì gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀ ṣe lọ́ọ̀fù tẹ̀tẹ̀ happy birthday síbí ẹ̀ ò ní sọnù níwòye ọdún tó ń bọ̀ a ò ní wá yín tì ó àti èmi àti ẹ̀yin a máa pè wà láyé a ó wà láàyè wa pẹ̀lú ìdẹ̀ra àti ìfọ̀kànbalẹ̀ láṣẹ Èdùmàrè àti olórin wa náà Alhaji Wasiu Ayinde King Wasiu Ayinde Mayegun gbogbo ti Yorùbá lànà pátápátá Mayegun tó Mayegun bẹ́ẹ̀ ni. Mm a máa a máa a máa máa wá a sì máa bá yín lágbára ọlọ́run happy birthday sir I remain blessed and enjoy your wonderful day ọ̀gá bello we love you I love you with the love of Christ uh, we love you and all my fans here on this page we say we love you with the love of God and the Lord will not leave you he will not forsake you eh, ogun tí ẹ ti ṣe kò ní padà wá mọ́ tọ́lọ̀ ti ṣe fún yín lórí ọmọ ẹ ò ní jagun mọ́ lórí iṣẹ́ ò ní jagun ìrọ̀rùn lẹ́ ò máa rí láti òní lọ bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ni o a máa fèyí ṣe lọ àwa máa máa wá àsìmọ̀ abẹ́yìn olólùfẹ́ wa láyọ̀ àti àlàáfíà ẹni tó bá ti ní ká má wà ń là ní débà o ṣùgbọ́n ẹ̀yìn tèmi èmi Bọ́lá Fọláṣadé ak Auto Bọ́lá Auto Bọ́mbà tó bọ́mbà Auto arógunmáṣá aṣọ tẹ̀márù àti aláṣejù bọmi gbígbóná ẹ̀ẹ́ a máa wá a sì máa bá yín ní ayọ̀ àtàláfíà so tẹ báyà tí wọ́n sábẹ́ ṣáàtì eléyìí ẹ ṣáà máa tẹ happy birthday daddy happy birthday happy birthday happy birthday ọ̀gá bello happy birthday happy birthday happy birthday bye bye for now tẹ bá fẹ́ ra mọ́tò ọkọ̀ mọ́tò ẹ pè mí ọ̀tọ̀bọ́lá lórúkọ mi ń jẹ́ tẹ bá sì ti fẹ́ ẹ fẹ́ ra lé ní Canada ẹ pè mí fún yẹn ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ ṣe visa kó má pè mí o mi ò ṣiṣẹ́ embassy mi ò ṣiṣẹ́ embassy èyí tó ń tẹ̀ ṣe gan àwọn tó ń ná ṣiṣẹ́ sẹ́ńbàṣì látijọ́ yìí gbogbo ẹ̀ lórí bákan so mi ò fẹ́ kẹ́nìbọ̀dì dà mí láàmú kọ́ máa ṣe pé torí owó owó tóbi kò tó yàn so ìwà rere lẹ̀ ṣú ènìyàn bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ ra lé ní Canada ní kẹ́ ẹ pè mí pé ok mo fẹ́ invest sí Canada o help me out I will do that for you tẹ bá dẹ̀ fẹ́ ra mọ́tò kẹ́ ẹ pè mí Ọ̀túnbọ́lá ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ mọ́tò ni mò ń ṣe ọ iṣẹ́ tí mo yàn láàyò jù nìyẹn iṣẹ́ bí iṣẹ́ ọkùnrin so love you guys bye bye for now.